ìyá wa ah, ẹ̀yin ọmọ dáadáa ẹ lẹ́ o ẹ ra o ẹ lẹ́ ẹ má pẹ́ o sọ́nọ́jì ìyá wa kúlù wa yìí o ẹ lẹ́. yé yé ọ̀hún ọ̀hún ọ̀hún elédùà irúmọlẹ̀ kí ló dé ọ̀rẹ́ rẹ o kábíyèsí o ìyálóde kábíyèsí o mo tiẹ̀ mọ̀ pé wọ́n bá yín lé mo ní mo fẹ́ wá wò yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní bá bọ̀ ṣá ṣá ṣá mo bá pàdé àwọn ọmọkùnrin méjì kan wọ́n bá dọ̀bálẹ̀ wọn kí mi bíbojú wẹ̀yìn báyìí àfi kí ló dé tí wọ́n wò báyìí ìjì ti gbé ó ti di lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ó ń kan ojú ọ̀run ni. ìyálóde ìyálóde. Eh? ìyálóde. kábíyèsí. a ah, ah. kí lẹ wá ń wò nígbà tí jìngbé yẹn lọ kí ló mú yín tẹ̀lé fàmọ́dọ̀ kẹgbà mú. kábíyèsí ẹ ṣe ń sọ̀rọ̀ bí e. ẹ ṣe ká wí pé ọmọdé ní í ṣe yín ni kábíyèsí kí n gbáǹjì mú mo ní jìgbé odidi èèyàn ìgbé lọ lẹ́lẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ ẹ wá ní gbáǹjì mú kábíyèsí kò ṣeé ṣe àti wípé ẹjẹ́ á ní àkíyèsára o lásìkò yín yìí ìlú ò ní túmọ̀ yín lórí o ìlú ò rí báyìí lásìkò gbà tí baba ńlá baba yín wà lórí ìtẹ́ ò kábíyèsí torí ìmọ̀mọ̀ gbà mọ́ o mo sì mórí iye ọba tí mo ti lò. ìyálòde kábíyèsí. ẹ̀yin náà lẹ̀ ní jó tú ẹ gbọ́ ìyálòde ẹ gbogbo nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ náà ní ìyálòde ìyálòde àdàpé ẹ wá nǹkan tí mo fẹ́ rẹ jù kò sí rẹ̀ ju kíá lóde bọ́ bá ti tán ẹ bá ń kílé. láyé ara ẹ̀ sá ó ṣe tirẹ̀ òye kóró. àbí kọ́sá wà ń bẹ ẹ máa gbà mí èmi ní kí n lọ dákan wá ṣe kí n lọ dákan ṣe pé kí n mọ ohun tí ń ṣe sílùú ṣé mi ní kábíyèsí ni ẹ máa gbà mí.